أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afẹ́wà àgbà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọba kún ọba nàbí ní àtàwọn ará rí àtàwọn sàhábà rẹ̀ à ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sá fàánù ẹ̀yọ́ àkùrẹ́ ẹ̀tọ́ kìámù òní ni òru kẹjọ oṣù Ramadan fourteen forty six lẹ́yìn bí aná Muhammad sallam láti gbòòrò Mẹ́kà lọ sí Madina sùúrà tá à ń gbìyànjú àti ké fún wa báwọn fà àti ké fún wa ní sọ́tò rọ́ọ̀d àyà kẹrìndínlágbèrè. nígbà tó lọ́n sọ̀rọ̀ nípa tàwí ìjìrẹ̀ lọ nípa ìmọ̀lọ́lọ́kan àti máa gbé gbogbo àwọn sóra màkíyà àkídà ní sọ̀rọ̀ nípa rẹ̀ nípa òṣèlú obìnrin olómìnira ó dá àwọn tó lè hàkà. ọlọ́wọ́n ọba nígbà ó dá wọ́tò làhàk ọlọ́wọ́n ọba náà ni ó ní ìpèpè tòdodo nù wọ̀lọ́dúnrún yẹn ni ó nà mí ndóòlì gbogbo ẹni tí wọ́n ń tẹ́wọ́ àdúrà sí lẹ́yìn ọlọ́wọ́n ọba gbogbo ẹni tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́wọ́n ọba láì sẹ́bi ebó lọ́la fún olùdókòwò dáwọn lóhùn oge na bishe ilmu ní kankan ilà bí náà kàfé ilẹ̀ náà bí ẹni tó tẹ́wọ́ rẹ̀ báyìí ló wà lóhùn fẹ́ pàmì inú kànga ni àkọ́fẹ́ bùrọ́dò ni ọwọ́ àtẹwọ́ rẹ̀ báyìí ó ló ń fẹ́ pọnmi nínú kànga àbí nínú odò ọfẹ́ pọnmi rẹ̀ ìyẹn bùlógà fa ọfẹ́ sẹ́nu ọfẹ́ pọnmi sẹ́nu ọwọ́ àtẹwọ́ rẹ̀ ọmọ wa bíbá àlejò kò sí ẹsẹ kómi yẹn kan rẹ kó tó débẹ̀ yóò dìjọ tán ọmọ àdúrà olùkàfẹ́rẹ́ ilà fi dọ̀là rẹ̀ gbogbo àdúrà gba ìsìlẹ̀ gbogbo àdúrà àwọn ìsìnà ni kò sí nǹkan tó wúlò mẹ́rin kò sí jìnnà bí ẹni tó tẹ́wọ́ rẹ̀ tó fẹ́ pẹ́ lọ sílé yìí olùláyé yẹ́jùlù mọ̀ sí sẹ́mà wá kí mọ̀ fún àd bẹ́ẹ̀ ni ọlọ́run ọba gbogbo tó wà ní sẹ́mà tilẹ̀ ní oṣù júlù fún wọn tẹ́rí bá fún Allahu akbar táwọn àmì wọn fẹ́ ni àwòkárẹ̀ àlẹ́ wọn kọ̀ ní dandan ni wọ̀bìláàlùhùn àti láàárọ̀ àti nírọ̀lẹ́ yọ láàárọ̀ ọlọ́wọ́ bá bó gori subhanahu wa ta'ala ọlọ́wọ́ fi hàn mẹ́ríkàjì wáyé ibi dábìnú yìí ń jẹ́ka òjò ka ló sì tẹ̀ tó bá kọrí páànù báyìí ní ìtòtúpà sókè tó bá àwọn ẹgbẹ́ pẹ̀lú wa kí àmìlẹ̀ àwọ̀ ẹ̀wọ̀ tẹ́gìnì yọ tẹ̀ báyìí àti tẹ́kọ̀ọ́ pẹ̀lú gbọ́nà ó ní ẹ̀wọ̀ àjọjọ́ subhanahu wa ta'ala wọn kò sí nǹkan náà nù sẹ́mà àtìlẹ̀ òrùlá yẹdùrú máa ń fi sẹ́mà wá gbogbo ẹni tó nílò àká ìtọ́wà nù sẹ́mà àtìlẹ̀ ọlọ́run ni wọ́n sì dúró fún táwọn àni wọ̀kára ha wọ́n fẹ́ ni àbí wọ́n kọ́ ni wọ́n dè láàlú ohun ìgbégodó wọ́n aṣọ yàrá àti òjì wọn ní òwúrọ̀ àtìrọ̀lẹ́ lóòrò yọ lọ báyìí wọ́n gbogbo náà wọ́n ń ṣe àtìmọ́fọ́ náà báyìí

eléyìí challenge gbogbo àwọn tó ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́ọ̀bà àwọn tó ń pè rúmọlẹ̀ àwọn tó ń pè sago àwọn tó ń pè ọya àwọn tó ń pè fún kábàbà mi kol mọ̀nrọ́pù sọmọ wa tó àd bí lọ́wọ́n ta ló dá wọn sọmọ tilẹ̀ ta ló ní wọn ta ní mójútó wọn kol mọ̀nrọ́pù sọmọ wa tó wọlé àd bí lọ́wọ́n ta ni ọba tó ní àwọn sọmọ tilẹ̀ tó dá wọn síjà tó tọ́jú wọn wọn ò ní lè fọlẹ́ sí àwọn náà máa pé ìmọ̀lẹ̀ kọ́ àwọn náà pé òòsà kọ́ gbogbo tí wọ́n pè yẹn kọ́ kó lọ́ọ̀hùn sọpọ́ lọ́wọ́ bá dọ́dà wọn aláwọ̀ àti tọ́dà wọn ilé ìbòbí ọlọ́ba rọ́b ìbòbí àyè kò àfọ̀tàkà sómìndó ni àwòyá tí kẹ́ ẹ̀kẹ́ mú olùfẹ̀yìntì bí lẹ́yìn ọlọ́ba bí láyé mi kó lè àfúrú ní náfẹ́ni wọ̀lá dọ́rọ́ àwọn tẹ́ ń pè wọ́n yìí tí wọ́n lè fi àǹfààní fẹ́mi ara wọn wọn ò lè ṣe àǹfààní dáadáa fúra wọn wọn ò lè jábúrú kò fúra wọn kò lọ àyè sẹ́yìn rà áhàmà wọ́n bá ṣe é bí lọ́wọ́ tí a fi ẹni tó fọ́lójú àfihàn torí náà ẹni ó fọ́lójú sábì wúlẹ̀ torí náà tẹ̀sítẹ́wì àgùlùmọ́tò wọn nù àmì àbí ó ṣeé ṣe ká fi àwọn òkùnkùn wé ìmọ̀lẹ̀ ká òkùnkùn wé ìmọ̀lẹ̀ kò ṣeé ṣe am ja'alu lillahi shuraka àbáwọn ni wọ́n wá ọ̀rọ̀ ogun fọ́lọ́wọ́n ọba tí ò sí àwọn ni wọ́n wá ọ̀rọ̀ ogun fọ́lọ́wọ́n ọba tí ò sí khalaqu ka khalqihi àwọn tí wọ́n ń pèlè orogún yẹn tí wọ́n dá àwọn ẹ̀dá kan bí ẹ̀dá tọ́lọ́ọ̀bá ọlọ́run bá sẹ́mà sílẹ̀ náà dá sẹ́mà sílẹ̀ níbi kulillah wa khaliqu kulli shay sọ pé ọlọ́run ọba allah òun ní àlùbádọ́tà gbogbo nǹkan pátápátá ọlọ́run ọba ní khaliqu kulli shay wa huwa al-wahidul qahhar ó ní kẹsàn sórí kò sẹ́yìn kẹsàn án lọ́wọ́ gbà ah, àwọn náà ràn ọlọ́run lọ́wọ́ àkọsí fún wọn al-qahhar ọba tó gbogbo nǹkan subhanahu wa ta'ala ọlọ́run ọba ìwà ń ròyìn ara rẹ̀ lọ́wọ́ dá tó dá wọn sánmà sílẹ̀ tó ń ṣe gbogbo àwọn ètò wọ̀nyí tó dá wa tó mójútó wa ọlọ́wọ́ bá yí anzala minas samaa'i ma'a ọlọ́wọ́ bá náà ní ọlọ́wọ́ láti sánmà omi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fasalat awdiyatu bikadriha kí wọ́n fáwọn fúnífojú òkè ilẹ̀ kọ̀ọ̀kan ní déédéé tó abdullahi bin abbas radiyallahu anhuma ó ní gbogbo ògbà dèbí omi tọ́mọ ènìyàn ní ìdí lọ́lọ́wọ́ ọba máa rọ̀ fún wa dèbí atẹ́gùn tá a ní ìdí lọ́lọ́wọ́ sọ̀rọ̀ fún wa ẹ̀kọ́ kan ọlọ́run ti kọ́ kẹyọ àrà kó lè bá àmọ́ ẹ̀jẹ̀kọ̀ tuntun wọ́n ọlọ́run bàbá ó lè wọ́n fún salatu wa nígbà wọn tẹ níbi ìmẹ́tẹ̀lẹ́sẹ̀ lọ́ọ̀bà ọlọ́run omi yẹn ju ọlọ́run tagal amalnakum fil jariya nígbà tá a ní kómi yẹn tẹ́yọ́nù ara dédé ọ̀tá ẹgbẹ́ fẹ́fẹ́ bẹ́ẹ̀ ni atẹ́gùn yìí tá à ń fẹ́ yìí dédé ń tà ní ìdúró máa ṣe tẹ́wà tọ́lọ́ ọba fẹ́ bínú sí wa ọlọ́mọ bínú sẹ́ni kankan wa tí wàá fi atẹ́gùn fún wa tẹ́yọ́nù ara àdáná nígbà fa ama aadùn fa òfìní fa òwúlé kó bi rí ìtọ̀rọ̀sọ̀rọ̀ mi àwọn tí àwọn ádáwa ń àwọn ẹ̀rọ kó àwọn àwọn níbi hold wọ́n kó àwọn fígbà bí egbò àwọn gan náà ń bèrè kúta lọ́gbàá káwọn ọlọ́run wa ti atẹ́gùn fún wọn atẹ́gùn lọ́lọ́run ti fún wọn ó yẹ fún òru méje àti ọjọ́ mẹ́jọ gbogbo wọn ń wọlé lẹ́nu ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n ń fún wa ní omi náà bí kábẹ̀rẹ̀ à ń bèrè tá a ní bẹ́ẹ̀ ni atẹ́gùn náà tó lọ́ba fẹ́ jù wọ́n láàyè nígbà tí tsunami tó ṣẹlẹ̀ ń jọ sí ẹ wo iye kílò sùnwọ́n ní orí láàrin five minutes ọjọ́ ìrìn eight hundred and eighty kilos àpèjúwe orin ìrìn àjò láti láàrin fábílì orin ìrìn àjò tó tó èkó sí Kaduna yìí eight hundred and eighty kilos nígbà tí tó fi wọ́n jọ sí ọlọ́run má bínú sí wa ọlọ́run á fún gbogbo àfonífojì ní èdè yọrùn ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wá yẹn kù èyí yóò ṣe wá láǹfààní yóò ṣe sínú a máa gbẹ́bọ́ ọ̀hún a máa gbẹ́kànga àwọn odò ó máa sàn.

أما الزبد فيذهب الجفاء سيريته ثلاثة tí ò wúlò lómi èèyàn kà lọ́bi fò wà á máa máa yẹn fa oní náà ta àmà tí ò wúlò fọmọ ènìyàn ọlọ́mọdé àti ọ̀hún fún un ẹnì kò sówó náà fi ọlọ́wọ́ dà nínú rẹ̀ ẹ máa bẹ bọ́ọ̀wù ẹ máa pa ọ̀bí ẹ̀dì ẹ máa bẹ kànga ẹ máa fi jáde òdè yẹn kó ló fi là àrùn kàdáàrí kẹ́ ẹ̀dì ìbúra aláwọ̀ àmsáàlì bẹ́ẹ̀ lọ́wọ́ sí bí àwọn àpèjúwe kalẹ̀ kẹ́rẹ́ wà pé gbogbo ìrégbé ayé yẹn padà tán àwọn tó bá ti tọ́lọ́run nìkan ni wọ́n sẹ́kù ọlọ́run jẹ́ àwọn náà tó mọ̀ sí tọ́lọ́run bá rọ̀bà sanu aláìsàn kìlà ọlọ́run àti kìlà. استجابوا لربهم حسنا الله أكبر الله جاجك يا الله باو الله انقوا جاجك يا الله باو جاء توبان رمضان يي ميوا كوكولا تيلو تيم ابن خزيمة رحمه الله طبعا أوله رحمة ميوا كوكو إكيلو با وأوسطه مغفرة عن يري عن بقوره نعم في بسيط òun náà ni ìforíjì ẹ̀ṣẹ̀ nígbà fún ẹ̀ṣẹ̀ wájú wa wà á kérò ìkùnmìnà náà ìparí ẹ̀ náà ni ìlànà kú òmìnú yàrá ó dé wa ọmọ yá mi ní Islam ọdọ wẹ̀ nìkan wa ẹjẹ́ gbọ́tọ̀ lọ́wọ́ bá kátẹ̀lé gbogbo wa àìsàn ti wà nọ̀rọ̀ mọ̀dáàni yìí káyipá tẹ̀lé ọlọ́wà ni lilladhina istajabu bi rabbihim al-husna gbogbo àwọn tí wọ́n jẹ́ pé ọlọ́wọ́ bá tí wọ́n ń jẹ́ pé ọlọ́wọ́ bá wọ́n pè èyí tí wọ́n dá wọ́n bẹ̀ sí ṣe lọ èyí tí ọ̀dà wọ́n já kó bẹ̀ lẹ́bí ní sàjáàbò lirabbi muhusna wọ́n gbà tó rẹwà bẹ́ẹ̀ lọ ẹ̀sẹ̀ tí wọ́n gbà tó rẹwà bẹ́ẹ̀ lọ ni wọ́n lẹ́bí ní lam yastajibu ee eh, àwọn tí wọ́n yàrá wọ́n mọ́gbà tí wọ́n sara ìjọ láwọn ìsàjáàbò láwọn láwọn anna láwọn máa fi ardi jami'a wa mislahu ma'a sẹ́gbẹ́ gbogbo tó wà ní ayé dúkìá gbogbo lé gbogbo dúkìá gbogbo dúkìá tó wà ní ẹgbẹ́ pé tí wọ́n ní ọ̀bí ìpìlẹ̀ wọn máa àbí times two rẹ̀ ó di eyín lẹ́fítàdáwò bí wọ́n bá bẹ́ẹ̀ ti fìdáwò pẹ̀lú ẹ̀ fìdáwò wọ́n bá bẹ́ẹ̀ béèrè ara pẹ̀lú ẹ̀ láti lọ pé nù sẹ̀ríà Islam kò sí nǹkan níjẹ́ fìdáwò àwọn tó bá wà nù yà ni wọ́n máa ti fìdáwò fún béèrè ló ń pè jẹ́ bá bẹ́ẹ̀ béèrè ara pẹ̀lú ẹ̀ ilé ayé àti táǹtù rẹ̀ ó di làbùtàdá omi hà bíi wọ́n bẹ̀ fi gbara mọ́lẹ̀ pẹ̀lú wọ́n bẹ̀ fi fìdáwò tó máa ti báwọn kún wọn wọ́n bẹ̀ gbọ́n ọ̀láyé kala muso alẹ́sẹ̀sẹ̀ àwọn náà ní sírò iṣẹ́ wọn ó burú jáì ó burú jáì ọmọ àwa ọmọdé àná bitara agbọn ni wọ́n darí sí inú náà jáì náà mà ní òbí sẹ́lmi hàdẹ́ ibi táwọn yẹn máa darí sí ọlọ́run máa dáwà darí síbi ọlọ́run bá àjẹ́nà ni kò jẹ́ darí sí ọlọ́run wá ní kébù. أفلم يعلم أنما أنزل إليك من ربك الحق sáwọn tí wọ́n mà tó lẹ́gbẹ̀ agbọ́dọ́ lẹ́nu tẹ̀lé tí wọ́n wẹ̀ pé tọ́lọ̀ ń kà fáwọn yìí Quran tó ń ké yìí òdodo látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ni àmọ́ ní wọ́n àmà àbúrẹ́ tó fọ́jú sí ẹ̀tọ́ fọ́jú sí gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn àmì ọlọ́run ọba tó rìn ìnáwó ìdẹ́dẹ́ kẹrù olè àgbàbẹ àwọn tó máa ronú sí ọ̀rọ̀ tó máa mú olò àwọn náà làwọn sílẹ̀ aká ìwọn tó ní ìmàlẹ̀ nínú wọn lọ́pọ̀lọ ọ̀pọ̀lọ olè àgbàbẹ ó de àwọn tó yẹ wọ́n ní làákà tó ní malẹ̀ nu wọ́n mú làákà tó ní malẹ̀ wa ọjà àgbà ọlọ́ba gbọ́ kálẹ̀ tẹ̀lé kálẹ̀ bá àwọn tí wọ́n là láyé sẹ́wé asuhabu asuhabu asuhabu ìlú báà sì lè fi ìwé òkùnkùn báà sì lè fi náà bẹ́ẹ̀ náà ni àlè sáwọn èrò àjẹ́ wí ọmọ náà àwọn èrò àjẹ́nà àwọn náà làwọn tí wọ́n dèrè àyíká wa yìí wọ́n máa sọ fún wa pé yorùbá làákà ipò pọ̀ jù yorùbá ní ayé lọ́jà ọ̀run nílé gbogbo ẹgbẹ́ sì lọ sí lọ́jà ọbẹ̀ kéré kò délé ni ọlọ́run á fọ anábì sọ pé asábẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nẹ́ẹ̀tì ẹni tó bá gbọ́ tó gbà tó wà jẹ́nà ó mọ̀ sáà ìzó àwọn àwọn tó jèrè ọlọ́run jáwọ́ àmọ́ àwọn tó jèrè àtàkùn kí àmọ́ نعم ṣàánú wa jáde kò tàn wọ́n dà ẹjẹ́ amú àdéhùn tó wà láàrin wa pẹ̀lú ọlọ́run ọba ṣe kálí bá wà nínú àwọn tí wọ́n béèrè àdúrà àdéhùn tó wà láàrin wa pẹ̀lú ọlọ́run ọba náà ní kájọ́ tó kùnà nǹkan sùn mọ́kùnrin ní mùsùlùmí kò fún wa lọ chọ́ọ̀chì mọ́kùnrin mùsùlùmí kò fún wa lọ lé yẹlẹ̀ wò mọ́kùnrin mùsùlùmí kò fún wa bá wọn lọ lé pọ̀fọ̀ àwọn tí wọ́n mú àdé wọn lọ́wọ́ bá ṣe ẹ́ àtẹ̀wé ọ̀rọ̀ kòbó náà mìíràn tí wọ́n ya àdéhùn tí wọ́n ya káwà ní tí wọ́n máa pèrè amúsùnmí kó bí máa tẹ ẹ bọ́ wọn ò sí wá mọ́ mi wọ̀lẹ́bí na yẹ̀sìlú na máa amọ̀rọ̀ lọ bí ayé yóò àwọn tí wọ́n ń sokùn ẹbí ìtọ́lọ̀ ní kó sopapọ̀ tí tí wọ́n ọ̀yà ṣẹ́wó na wọ́n ọ̀yà wọ́n ń yé gbáyà ìṣirò burúkú tí gbogbo ẹni tí yóò bá fi náà ìṣirò burúkú yóò lọ́rọ́ ọjà sí yóò burú fún mi sáà náà máa ń fẹ́kọ̀ọ́ láti máa wá sí ìnùhó فهو في عشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية أنتم سجارة بقى فهو في عشة راضية يوم وعنو سمدين رمى بسرية أما دي سجارة بقى أما من خفت موازينه فأمه هاوية إنت يبقى سيكم بيها بما يبقى سيكم نانينا ومن هاوية ọlọ́wọ́ bá ní àwọn ní eré yìí àwọn tí wọ́n ń tokùn ẹbí tokùn ẹbí ṣeré wọ̀lẹ́bí náà sọ́bàrò tìgá rọ́bì àwọn tí wọ́n ń ṣe sùúrù ní wọ́n ojú ọlọ́wọ́ bá wọn sọ fún àwọn tí ó ní pé sùúrù àwọn àfẹ́ àlòkùn sọ́nà mẹ́ta àbí sọ́bàrò alákàdàrọ̀ lọ́à kéèyàn ṣe sùúrù lórí tí wọ́n bá kádàrà fún un ọdá ni kọjá ni gbàkúlọ̀ lọ́kọ̀dá rẹ̀ ti sùúrù ló bàrà jẹ́ asaburu inda sadmatu ọ̀la kí ẹ jẹ́ sùúrù ala ta'ati Allah ẹlẹ́ẹ̀kejì kí ẹ jẹ́ sùúrù láti máa tẹ̀lé àṣẹ ọlọ́ọ̀bà máa kí wọn lásìkò ṣe sùúrù gbààwẹ̀ kó bí ṣe kú bàbá ṣekú ṣe ní Ramadan ẹlẹ́ẹ̀kẹta asaburu anu ma'asiyari kí ẹ ṣe sùúrù kẹjáwọ́ bí rẹ́gbẹ̀ jáwọ́ kó ẹbọ jáwọ́ kó bídà ó di ọlọ́wọ́ ń ròyìn àwọn ìwọlọ́lẹ́bí àwọn tó ẹgbọ́n ṣe sùúrù bìtìgá àwọn ti ńlá wọ́n wọ́n jọ akọ́mù sọ̀láàtà tí wọ́n gbé wọn dúró wà á ń sako mímọ zàkànná mùsírànù àlàáníà wọ́n ń nẹ́ni tọ́lọ̀ ń ti fún wọn láàzìkì ìmọ̀ wọn agbára wọn owó wọn wọ́n ń nẹ́ni kọ̀rọ̀ àti gbangba ẹ̀dùrà ó nà bìlẹ̀ àtẹnà ti sẹ́yìn à wọ́n fi dáadáa wọ́n fi ń ti àwọn burúkú láyé kálá ọkùnrin ó pàdé àwọn wọ̀nyí náà ni àtúbọ̀tán wọ́n dáa ọlọ́wọ́ bá jannatul tí ó máa jẹ́ tiwọn náà ní kíni aljanna adinin yadkhuluna àti wọn máa wọ bẹ̀rẹ̀ lọ́gbére gbàgbọ́n ọmọ nsọ́lá min aba'ihim àtàwọn tẹ́sí dáadáa nínú àwọn bàbá wọn wa azwajihim àtàwọn ìyàwó wọn àtàwọn ọkọ wọn wa dhurriyyatihim àtàwọn ọmọ wọn wọ́n tó wà ní aljanna ni subhanahu wa ta'ala aljanna ọlọ́mọ wal-malā'ikatu yadkhulūna 'alayhim min kulli bāb gbogbo àwọn ọ̀dọ̀kọ̀ àjẹ́nà làwọn mọ̀lẹ́kọ̀ tó máa wọlé wá kí wọn ó máa wọlé wá kí wọn salāmun 'alaykum aláàfin ọlọ́wọ́ bá ìjọ́nú ọlọ́wọ́ kọ́ bá yín ìmọ̀ sọ̀bárù tọ́m fún sùúrù tẹ̀sí láyé sùúrù tẹ̀sí láyé tẹ́ ẹ̀ bá wọn kó sínú ayé tẹ́ ẹ̀ bá wọn tẹ̀sí náà ikọ̀ ní ìmọ̀ ọkùnbà dẹ́ẹ̀rẹ́ àti ọ̀tẹ́dá alálọ̀rọ̀ yín já sí ọlọ́run já sí ọ̀tẹ́ nìkan kan wá dáa ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan ọmọ ìyá mi ní Islam ẹjẹ́ àmọ́ níta ń ṣe ẹjẹ́ àmọ́ níta sàlámù aláìkùm aláàfin ọlọ́kọ̀ bàbá yín sàlámù àìlàwọ̀ kan mi ti ẹ̀yẹ kí sàlámù àwọn ọ̀bẹ ẹ́ ah, ọlọ́run sí wa lẹ́yìn sàlámù láyé àti láyé kìí àmọ́ ọlọ́run kùrọ̀ àánú kìí ọlọ́wọ́ ọba dá wà náà lóríire náà ọlọ́wọ́ bá sẹ́wà ikú wa ń pa àwọn wọ́n pé wọ́n sọ ibú ti wọn ọlọ́wọ́ bá hádà àrùn àṣìkíyà òṣìfàtì ọlọ́wọ́ bá sọ fún nípa tó pé ọ̀rọ̀ wọn burú wọ́n sọ ibú ti wọn níbi ọjọ́ kan Muhammad sallam inú Ramadan báyìí náà ọwọ́ ń gun mímbà mímbà rí wọn sẹ́ẹ̀bù mẹ́ta náà sẹ́ẹ̀bù mẹ́ta ànábì sẹ̀sẹ̀lá ní ọgùn nígbà rẹ̀ ọ̀sẹ̀ àmín ogun sẹ́pẹ̀lẹ̀ kejì ó ní àmín sẹ́pẹ̀lẹ̀ kẹta ó ní àmín àwọn sàbẹ̀ ń tẹ̀ mẹ́ pé àwọn ọ̀gbádùá ní àwọn pariwo ní yá Rasulullah àgàgbọ́tò ṣe àmín lẹ́yìn àwọn ẹlẹ́bẹ̀tẹ̀ àmọ́ títà náà mẹ́láìkà Jibril ló ń tàdúrà ẹ̀yin ò lè gbọ́ ẹ̀yin ò lè gbọ́. a onígbogbo ẹni tí Ramadan dábàláyé tí ọba sórí rí inú Ramadan eléyìí sórí ibú tiẹ̀ ni sọ pé amin Muhammad àdébí ní jẹ́bù fi ṣe amin aláàkọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni táwọn òbí ọba dàgbà mọ́ lọ́wọ́ bàbá àtìyá ẹ̀rọ kan nínú wọn ni àbá tí ò tọ́jú wọn kó fi sórí sọ pé amin ya Muhammad wọn kò sí amin wọn tó ní bàbá láyé ní màmá láyé wọn pàápàá jùlọ ní Ramadan yìí tọ́jú wọn dáadáa ẹlẹ́ẹ̀kẹta lẹni tí wọ́n dákọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó tọrọ lẹ́yìn náà sórí ibú mo sọ pé àwọn ni ámì mẹ́rẹ̀ẹ́ta tí mo sèlú ó ní ìwọ mùsùlùmí tó ń gba Ramadan tí bẹ láyé tọ́jú àwọn ẹ̀rẹ́ gbàwé dáadáa kó lè bá aráàánú ọlọ́wọ́ bá. walladhina yanquduna ahda Allah tẹ́lá àwọn tí wọ́n ń yẹ àdéhùn ọlọ́ọ̀bà àdéhùn ọlọ́ọ̀bà ni pé ọlọ́ọ̀ni kẹlábàtà ti fún ìwọ́n tó wọn kún pé nǹkan mí lẹ́yìn ọlọ́ọ̀bà ìwọ́n tó tún lọ chọ́ọ̀chì ìwọ́n tó tún pọ̀fọ̀ ee o ti yẹ àdéhùn yìnbá ni mi sáàkì ما امر الله به يوصل لين بس جاوكم يبي كلون كسو وجاوكم يبي ويفسدون في الارض أولئك لهم اللعنة àwọn náà ní làánà ọmọ ọba àti gbóhùn jìnnà sáànù ọlọ́ọ̀bà tí wọ́n ní làánà ẹjọ́ gbójì sáànù ọlọ́ọ̀bà nù ọ̀la ọmọṣọ́ ọ̀dàr àti ọ̀tẹ̀ wọn ní dáa ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala mọ́síwá ní monafik ọdọ̀ wẹ́ ní kọ̀ọ̀kan wa kárí pé àwọn nǹkan wọ̀nyí àmújọ wọn ọlọ́ọ̀bà allah òun náà nìkan tó lè sáájú tí wọ́n lọ́ ọlọ́wọ́ bá Allah àti aláwọ̀jọ́ ti fún yìí òun náà ni aláwọ̀ yẹ bísí lórí kalẹ̀ mẹ́ iye ṣá àwọ̀yà kọ̀dẹ́rò ọlọ́wọ́ bá ní máa tẹ́ ọ láàrin fẹ́ tí wọ́n fẹ́ yóò fún lówó tó pọ̀ olùmọ̀tà fún alówó tó pọ̀ lálùbáríkà yóò fún ní ìmọ̀ tó pọ̀ olùmọ̀tà fún ní lálùbáríkà yóò fún lálàáfíà tó péye rísíkì ọlọ́wọ́ gbogbo ẹ̀ yóò fún lẹ́ni gbogbo aláwọ̀ yẹ bísí lórí kalẹ̀ mẹ́ iye ṣá àwọ̀yà kọ̀dẹ́rò ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ní máa tẹ́ ẹ ní ọlá fẹ́ntì bá fẹ́ nú àwọn ẹrú ẹ̀ lójú máa ṣe ẹlòmí níwọ̀n bá òfárí ó bil hayati dunya àmọ́ àwọn akẹ́ wọn màkà ilé ayé ló máa dùnú sí wọn máa yọ̀ lórí ilé ayé ó máa la hayati dunya fil akhirah illa mata' bẹ́ẹ̀ ni àkọ̀mpiẹ́rìsìm ilé ayé dárì kíámà ìgbádùn kékeré kaba yẹn tí ò tó nǹkan ìgbádùn kékeré kaba yẹn tí ò tó nǹkan ọlọ́wọ́n bá dá gbádùn ayé dá gbádùn àlùkíámà. ẹni tó bá wọ náà wọ̀ anabi muhammed sọ̀rọ̀ ó kíkà ìbọn ní odò ọ ó kọ kíkà ìbọn ní odò lọ́kàn ó wà omi yẹn wá ó ń sẹ́ rí odò tẹ́ rí ìkẹ́ ọlọ́ọ̀bà nù àánú ọlọ́ọ̀bà nù tẹ́ rí omi yẹn gbogbo orí ayé mi ṣé ijó àkàn bá tó fìró náà àyàtà dúnìyà wọ̀lá àkìrẹ̀tú káyọ̀rù wà ábìkan ti alikiyama dànù ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa sọ wáyé pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó sàpèjúwe fún wa ni ó lọ tó bá gbádùn jù láyé tó gbádùn jù láyé gbẹ́gbà ń to àwọn gbádùn gbádùn gbádùn òun ni number one tó gbádùn jù láyé tó tí ọba sí lọ́wọ́ ma tó bá mú wọn ní lábẹ́ mú jáde sọ arákùnrin àbárábìnrin ìjọ gbádùn rí lónìí àwọn tí wọ́n ń gbádùn gan òrí wọrí ilé tó ń dáhùn ìdàlú oúnjẹ bẹ́ẹ̀ nílé ayé ọlọ́gbádùn ọlọ́gbádùn ìdìbò táwọn àdúrà sí òtó kan ẹni tó wá di àdúrà ayé ọlọ́mọ sí wọlé ní ìyàrá yàtọ̀ kí a mọ̀ àwọn pẹ̀lú gbogbo ònira náà ó ń rọ́jú wọ́n pè ń yóò kírun sí tọ́lọ́ọ̀bà tí wọ́n wá jẹ́ náà tí wọ́n bá mú jáde láti béèrè béèrè lọ́wọ́ rẹ̀ kí arákùnrin ìjọ ọjà yàrí àwọn tó ń jìyà gan òun wọrí òun rà àwọn tó ń jìyà rí ó di é ọlọ́mọ sọ̀rọ̀ nìyà ẹgbẹ́jà torí ilé ayé tí ó tó nǹkan yìí mọ̀tá ọkọ̀lé tí ó tó ilẹ̀ mọ̀tá ilé ayé tó tó nǹkan kan ṣàgbánu káwá tó fún alkiyama ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹjá lo chance oríire ńlá tọ́lọ̀ ti fún anu rọmọdánì yìí ká lo chance rọmọdánì yìí ká ṣe dáadáa ká lè bá àwọn àwọn tó ń jèrè láyé àti lálẹ́ kiyama ọlọ́wà ní الحمد لله كفروا لولا أنزل عليهم آية من ربهم أما كفرين a لنجا النبي محمد kíkí lórí tọ́lọ́wọ́n fi sọ́sẹ́ yanu pẹ̀lú ẹ̀ kọ́lọ́wọ́n fi sọ́sẹ́ yanu e ẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fún iṣẹ́ yanu gbogbo wa ń dé gbogbo a anábì ọlọ́run mọ iṣẹ́ yanu wọ́n lọ iṣẹ́ yanu wọ́n lọ nù àmọ́ Muhammad yanu Qur'anul ó di the living miracle miracle yóò máa sọ àwọn ọ̀rọ̀ tẹ́ pé ẹ̀yẹ́ ìmọ̀ pé ah ọ̀rọ̀ fourteen hundred years ago yóò ti máa tẹ̀ lásìkò wáyé ọ̀yà kúrò lẹ́nu iná káfàrò àwọn kìkìrì mọ̀ pé lẹ́wọ̀lẹ́ àwọn oúnjẹ alẹ́ yìí ààyà ní rọ́bì ọlọ́run bá rẹ̀ tó dáa tó ní tọ́jú ọ̀sẹ̀ yẹn kò ṣe fún ní ààyà kò ṣe fún ní mà kò ya Allaha ọlọ́ọ̀bá yáàdì iléyí min anábẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala òun náà ni ó fi àwọn tó bá fẹ́rẹ̀ nínú ìṣìnà ó yọ àwọn tó wá fi pàtì nínú ìṣìnà yìí kò sẹ́tì fún bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá yìí máa fi mọ̀nà sọ́dọ̀ ara rẹ̀ gbogbo tó bá fẹ́ tó wá pé ìparí mẹ́wàá ìkẹjà kò sí yi yìí tọ́lọ́ bá sọ́ni ìwà àgbà náà náà ní kéde yìí mẹ́kìtìrà anáàbẹ̀ àwọn tó lọ́rọ̀ alẹ́rí na àmánù àwọn tí wọ́n yìí tètùmá iná ń kiri ọkàn wọn máa balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́wọ́ balẹ̀ wọ́n máa bí ìrántí ọlọ́wọ́ ọkàn wọn pẹ̀lú ọkàn pẹ̀lú ìrántí ọlọ́ọ̀ba lọ́kàn máa fi balẹ̀ alladhina amanu wa amilu salihati tuba lahum wa husnul ma'ab àwọn tó ẹkú wọn gbọ́dọ̀ bá gbọ́dọ̀ ń ṣe rí ìròdù ní kúmọ̀ bá wọn tuba bushra ìròdù ní kúmọ̀ bá lẹ́yìn ní àtùbọ̀tẹ́ dáadáa yóò mọ̀ jẹ́ tiwọn àwọn èèyàn rò pé kí èèyàn bímọ tó pọ̀ lọ́kàn máa balẹ̀ wọ́n bímọ náà tó ìbànújẹ́ òkèkèrè yẹn lówó tó pọ̀ wọ́n kówó jẹ wọ́n kó owó òlu jẹ ọkàn wọn balẹ̀ wọ́n bá lè gbọ́ EFCC báyà wọ́n máa jáde tí wọ́n pa àwọn balẹ̀ jẹ́ wọ́n rò pé kí yẹn nímọ̀ tó pọ̀ láì lò lọ́kàn balẹ̀ rárá wọ́n nímọ̀ tó pọ̀ wọn ò lò kò wúlò fún wọn wọ́n ní pé kí yẹn lípò kí yẹn jẹ gọ́vnọ̀ kí yẹn jẹ sẹ́nẹ́tà ó dànù ń túnà ara wọn wọ́n ń túnà síra wọn wọ́n abẹ́sẹ̀ dìnnà ọmọ yẹn zalik nǹkan tí ò wúlò ló ń ti bára wọn ojú ò tì wọn àtọkùnrin wọn àtọbìnrin wọn. ọlọ́run ní ẹgbọ́ ala bi zikrillahi tatma'innul qulub kò sí jẹ́ ọ̀kan kan ìbàlẹ̀ kí máa ṣèrántí ọlọ́ọ̀ba kí a máa ṣèrántí ọlọ́ọ̀ba ní wákàtí mẹ́rìndínlógún yín kí a máa bẹ́ẹ̀ jẹ́ ẹrántí ọlọ́ọ̀ba kí a bá bẹ́ẹ̀ sùn ẹrántí ọlọ́ọ̀ba kí a bá jẹ́ ẹrántí ọlọ́ọ̀ba kí a bá jẹ́ ẹrántí ọlọ́ọ̀ba tí bá súnmọ́ ìyàwó yẹn lọ́jọ́ lọ́wọ́ bá gbogbo bá lọ́jọ́ lọ́wọ́ bá aláàbí gbèsèrè láàyè tètùmá ìlú kọlọ́ ọbẹ̀ wọ́n kó náà jọ wọ́n plane wọ́n jábọ́ ní plane náà ni àlùlẹ́bí náà àmẹ́nu àwọn tí wọ́n gbọ́ gbọ́lọ́wà gbọ́lọ́dọ̀ wọ́n amínú sọ̀rọ̀ hàt tí wọ́n náà ń ṣẹ́rí tó bá lahùn congratulations kọ́mọ jẹ́ ti wọn wọ́n ó tún máa bẹ́ àti àgbọ̀tẹ́ dáadáa ọlọ́ọ̀bá ní àfọkànbalẹ̀ ọlọ́ọ̀bá mo sọ fún wa níjó ni pé abdullahi abbas radiyallahu anhu kan náà wọn sọ pé ní ọbẹ̀ sí ní tọ́ọ̀yì fún wọn ṣe sí nígbà wọn bẹ kú sí ní abdullahi abbas tá a máa ṣe gbé òkú tá a gbé sẹ́gbẹ̀ kan náà bẹ́ẹ̀ wọ́n ti gbé òkú sí ní abdullahi abbas kan wọ́n ti tẹ́bà ìfún wọn kàn yẹ kẹtọ́ fò wá ní ẹgbẹ́ ìyàwó lórí ikú tó wà ìwọ̀n rẹ̀ yẹ̀rẹ̀ máa ah, wọ́n kà gbọ́ ni yá ayatollah nafsun mutma inna ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله بجانا والجنة الله كل سنة بقى بالك كتير الله بالك ألا بذكر الله تطمئن القلوب أودي المتافرة والله نعم الله عليك não fui mi kí ni. Sẹ́yìn ẹ̀rọ pàtẹ́wọ́ ìyá lọ́rùn, Thank you. ما هو تسليم تسليم وارد يطلب هلوزي طبعا طبعا tí ló ń pa tẹ̀sílìmù yóò wà ní àmírù níbi tí ló pa yí báyìí máa níbi ẹ̀kọ́ mi yá máa ń so nínú àmì rẹ̀ dákun ẹbí gbà mí ẹ̀dá ìgbẹ́ òun náà lọ́nà fẹ́ ọbẹ̀ mú mi ni o ní kẹ́ Thank you. àgbà ìlà ni abọ́gírù Thank you. ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ròyìn fún wa pé kazalika arsalnaka fi ummatin qad khalat min qabliha umam wọ́n ní bẹ́ẹ̀ ni a ti rán lójúṣe kazalika arsalnaka fi ummatin sí àwọn al'umma kan tó qad khalat min qabliha umam táwọn al'umma oríṣiríṣi bá ọdún wọn lọ ọmọ ìlà zali àwọn tí wọ́n gbọ́ tàwọn tí wọ́n gbọ́ tatlu alayhim alladhi awhayna ilayk ẹ̀kọ́ máa kà fún wa èyí tó pé kí ni àti wá ayé ẹ̀sẹ̀ ọ́ wọ́n mú yẹ kúrò nàbí rahman wọ́n láwọn ọba rahman bọ́ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba òun náà ni ọba rahman àwọn alárúbáwá wọn gbúdú ọpẹ lọpẹ tó mú kuraani tún wọn ṣe kò sí ìran náà tí kuraani ò lè tún ṣe ẹni tó bá ti ka kuraani tó bá ti tún ṣe ilé ìdìbò mi àfàwà kan nílẹ̀ yorùbá ìmọ̀ adáwọ́ kà pé èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀ má ì lọ. ẹdúró gbọ́nà sí arákùnrin ẹdúró gbọ́nà sí arábìnrin kùránì awọ ẹsẹ̀ òní tèmi àrùn tó bá wò tọkọ ti òsàn jàǹdàmà ní ohun òyòkù sàn ọlọ́mọdé àti kùránì wọ́rọ́ fi ummatin bẹ́ẹ̀ láti náà ń sáré umma kan qad khalat àwọn àlè ọmọ orílẹ̀ èdè kọjá wọ́n pọ́jú wọn ó di tẹ́tìlú àléyìí mọ́ alẹ́bẹ̀ àwòhẹ́yìnà ilẹ̀ kọ́ máa kà fún wọn kọ́ máa fi yé wọn tọ́lọ̀ wọn bá fi hàn wọ́n nínú àánú rẹ̀ tọ́lọ̀ fi wáyé sọ ọmọ yẹ kúrò nàbẹ̀ rahman àmọ́ wọn àwọn bá rahman gbọ́ wọn ní wa muhammad oní ọlọ́wọ́ bá allah lọ́wọ́ bá ó wá ní allah náà ní arahman. òtúwáyé ọ̀nà ni arahim ọlọ́run ni yàwó asmáwòlẹ̀ òsùn ọlọ́run ọba lórí àwọn ikọ̀ tó rẹwà jù lọ́wọ́ yìí wọ́n rabbi sọ́kọ́ ọlọ́run ọba aláwọ̀ iná lọ́lọ́ọ̀ba ni arahman lọ́ọ̀ba ni láìlá ìlàhó wa ta'ala alayhi tawakkaltu mi ò wo mi ò ìgbọ́kànlọ́fọ̀ ọlọ́wọ́ bá nìkan náà mo gbọ́kànlọ́ wọ ilé ìmọ̀ta bẹ ọ̀dọ̀ ẹ̀ náà sí ọlọ́run jáde kó sẹ́rí padà lọ́wọ́ bàbá ọlọ́wọ́ àti kìnnì. olùwà bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń tàlàyé fún wa ó ní kul huwa rabbi tó pọ́ ọlọ́run ọba náà ni ọlọ́run ọba tèmi òun lọ́ba tó dá mi òun ló ní mí òun nítọ́jú mi la ilaha illa hu kò sẹ́lómi ìtàgbọ̀dọ̀ máa jọ́ ti fún afọlọ́run ọba yìí náà ni kò sẹ́lómi ìtàgbọ̀dọ̀ máa fún ìgbìmọ̀ عليه توكلت وانا مبوكا لي واليه متاب ادو لا ماما سيربلاسي ادو لا ماما توباتي ولو أن هذا القرآن صير بالجبال قرآن جاري تلاقي أو كلا لا ليتي أقول بندرون كبار فيهم دانو أو قطع أدبي إلى أدب كل ما فليا أو كل ما بي رب موتى بيقول جيب ما ديك كوك ما صار أودي بالله الأمر الجميع ببعث يتلاعبني سبحانه وتعالى أفلم يعاثوا الذين آمنوا أن لو aláwọ yẹn ṣá àlá tí kò yá àwọn tí wọ́n gbọ́ lọ́ba gbọ́ lódò ni gbogbo wọ́ lọ́ba gbọ́ ni làhádà nínú àṣàjẹ́ mi wá gbogbo yẹn mọ̀ná àmọ́ àwọn àtọ́lọ́ fẹ́ fi mọ̀ná lọ́nà fi mọ̀ná ọlọ́mọ ti wà lọ́nà láéláé lọ́ba ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا ولا تكرمنا دونه ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارئة أما كفروا يا أكرم نبالي ẹrù tí ọmọ kàwọn أو تحل قريبا من ديار الجمعة سنة لك بوبجوان بي حتى ياتي وعد الله تتيا دي ونو دي أبا القيامة إن الله لا يخلف الميعاد فلما أبا سبحانه وتعالى كي يهدم عدين ونتوسي قرآن النبي الله أبا يوسف عدين توسي القرآن يوسف وسيه مدين بي كل با أولو فوق أما يا من الإسلام دو دي, دي, دي, دي ṣe islam dáadáa kó lè bá a jèrè ọlọ́wà ní kìnnì. ولقد توذي برسل من قبلك ìwọ muhammad sallallahu alaihi wa sallam má jẹ́ ká pé wàá yẹ̀yẹ́ tí wọ́n fi ọ́ sí kó máa dùn ẹ́ àìgbàgbọ́ mẹ́jẹ kó bìnrin dájúdájú àwọn òjíṣẹ́ ọlọ́run bá tó síwájú rẹ̀ gbogbo wọn fi fi ẹ̀yẹ wọn fi tẹ̀fẹ̀ fàmìlẹ́tò ní lẹ́rìí nìka mo wá di àwọn kìfì lẹ́kẹ̀ mo wá di wọn lẹ́kẹ̀ súnmọ́ àkàtúntò lẹ́yìn mo wá gbà wọn mú ọlọ́mọ gbà wọn mú ọlọ́mọ ọlọ́run jábọ̀ gbọ́ ká gbà ọ́ ká gbà fàkàyíbà káyánà ikọ̀ fàkàyíbà káyánà ikọ̀ bóòlù ìyá iye ọlọ́ọ̀ba أن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته àbí ọlọ́run bá máa di alábòsí lẹ́kẹ̀ẹ́ni tí wọ́n gba àwọn báyìí kò ní bọ́m̀bẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala mọ́tò alábòsí ọlọ́run afẹ́mẹ́ni huwa qa'imun. ta'ala ròyìn fún wa nípa ara rẹ̀ káyọ̀ pọ̀ ọlọ́wọ́ ọba nìkan náà lọ́yẹ ká máa jọ́sì fún kálíbà wà nú àwọn tí wọ́n gbádùn ayáta kíámà tọ́kàn wọ́n bá ní pẹ̀lú ìrántí ọlọ́ba asaman huwa qa'imun ala kulli nafsin tí a jọ pé òun mú tí gbogbo ẹ̀mí kíláṣá tó pé òun mú gbogbo bí máa kásábà tó yẹ pé yóò dẹ̀sẹ̀ ń kálukú tó bá tó bá ti ní jẹ́ wa ja'alu lillahi shuraka àtàwọn tó pé wọ́n mú orogún pẹ̀lú ọlọ́ọ̀ba kó sàmúhùn tó pé àwọn sọ wọn adókòtò wá wọ̀nyí أم تنبئونه بما لا يعلم في الأرض ولا أم بظاهر من القول sẹ́yìn lẹ́mọ̀ afọlọ́ọ̀bá nírò nípa ìtọ́hàn lórí ilẹ̀ ìtọ́mọ̀ lórí ilẹ̀ àbí ìtọ́hàn nínú gbólóhùn bazina lilladhina kafaru makruhum àti lọ́sọ̀ọ́ àwọn kèfèrí àwọn ète wọn àti lọ́sọ̀ọ́ fún wọn òṣọ́dún àn sẹ́bẹ̀ wọn kọjú ọ̀nà àtọ́lọ́ọ̀bá àn sẹ́bẹ̀ mẹ̀yẹ́dọ̀lọ́ọ̀ ẹni tó bá sílẹ̀ nìṣẹ̀lẹ̀ fún mi àlá omi nìhàjẹ́ kò sẹ́jọ́ bí mọ̀nà ọlọ́mọdé àti wàá mọ̀nà tààrà sáánù wa láyé tá lókè àmọ́ ọ̀gá Al-Qur'anul Karim èyí tá a tó sọ́sọ́ déédéé ọlọ́mọdé àkàrẹ́ fún ọlọ́ọ̀bà jẹ́ mi six nínú àforíjì ọlọ́ọ̀bà náà. أكبر مثل مثل الجنة التي àwọn kẹfìrí wọ̀nyí tí wọ́n gba ìsìlámù tó ń fi àwọn mùsùlùmí ṣe ẹ̀yẹ lahum azabun fi ayati dunya wọ́n ò rí yàrá yé ayé gan àti mọ̀tẹ́ wọn ní dà wọ́n ò rí yàrá yé tá a wáyé wala azabul akhirati ashaq bẹ́ẹ̀ ni ìyà tí ó tó retí wọn láti kìyàmà tó lágbára ni tó lè koko ni tó nira ni wa ma lahum minallahi min waqi kò lè ṣe ní tí ó gbà wọn lọ́wọ́ ọlọ́ọ̀ba kò sẹ́ni tí ó gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bá wọ́n máa jẹ ìyá yẹn lọ gbére ni nítorí kókó ni mọ̀tọ́lọ́ jẹ́nà àpèjúwe àjẹ́nà lẹ́tí wọ́ ìdọ́lù mọ̀tẹ́kùn tọ́lọ́ ń sàdéhùn rẹ̀ fáwọn tí ó pààrọ̀ náà bá à ń gba ramadan yìí kálí bá dípò tẹ̀kéènì làálàkùn tẹ̀tẹ̀kùn kẹjẹrẹ mi tẹ́ àti yàrá ànàhàr àwọn akérèmọdé ń sọ̀rọ̀ abẹ́rẹ́ òkúlù àdá jíjẹ bẹ̀ láíláí ni òbí lu abẹ́ ni gbòógì bẹ̀ tìlúkà ó gbàgbé na òun náà ni àtibọ̀tán àwọn tó ń pààyàn ọlọ́ọ̀bà wọlá á kíbọ̀tí muttaqin wọ́n pẹ̀ kàfẹ́rí iná na àwọn kẹfẹ́rí àtibọ̀tán àwọn iná ni ọlọ́mọ síwá lérò náà ọmọ ìjẹ́nà ni kò síwá èyí tá a kàtó sí déédéé ọlọ́mọdé káàdì fún ọlọ́ọ̀bà ìtọ́jà mistake nílà fúrúdì ọlọ́ọ̀bà ọlá Qur'an al-Karim ọlá ilẹ̀ nílà ẹ̀mọ́gbàgbé account number wa Jaiz bank báńkì wa 0244 zero márùn-ún six nine eight two one Umar bin Khattab ló kọ àkáǹtì yẹn olùdíje àti rọrùn fún ọlọ́ọ̀la àwọn tí wọ́n ṣe ìnáwó láti máa bá ètò ìlọ sísá wa alájà Khadija Muhammad Oyeleke alájà Muhammad Oyeleke Khadija Muhammad ó fọ́ ní fifty thousand naira Malam Rasheed Yakub Abiodun ó fọ́ ní thirty thousand naira wọ́n ní ọ̀sáàdù wa abdulsatar láti abẹ́kúta ìbá abẹ́kúta àwọn náà sẹ́ni fifty thousand naira ọlọ́wọ́ bá kó sáàdù wa ọlọ́wọ́ kó gbalẹ́ sẹ́ni ọ̀kan wa ọlọ́wọ́ kùránù kí ọlọ́wọ́ kó sọ̀bù wọlé sẹ́rì ọlọ́wọ́ kó tẹ̀ mọ́lẹ́ síbi fi ayé mọ̀kan wa ọlọ́wọ́ kùránù kẹrìm ẹni tó wà bí wàá ọlọ́run ti léwọ̀ pẹ̀lú ti léwọ̀ ọlọ́run ti léwọ̀ fẹ́lẹ̀ láti gbéyàwó ní oṣù kankan àmọ́ oṣù tó ti da Aisha nínú shawal oṣù tó tẹ̀lé Ramadan àmọ́ adé bá gbéyàwó ìyàwó Ramadan kò sábúrú ń bẹ̀ wà very very careful kó má rọlú ìyàwó ẹ̀ nínú Ramadan ó di ọlọ́run dáwà pẹ̀lú wa kí ìyàwó náà ti má rọlú ọkọ ní Ramadan nípa ẹni tí kò mọ́ tí ó fi fún un. Ramadan àtijọ́ wà nínú àìmọ́ tó lè ké Kùrán bẹ́ẹ̀ ni ó lè ké Kùrán pàápàá jùlọ tó máa ń lọ bí ẹ̀kọ́ tó máa ń tẹ hafiz Kùrán hafiz Kùrán tó wá ń ké nǹkan oṣù kó máa bá ọ̀rẹ́ rẹ̀ rọ kó máa lọ gbà fún kó máa ké Kùrán rẹ̀ lórí oṣù tó wá ní tẹ̀ náà kó máa ké oṣù náà káyà tó bá ní ìrògbé nínú àbí omi tìláwà náà tí ọba ló wà àlò àlá kò yẹ kí èèyàn ṣe àmọ́ bí ẹ bá ṣe kìsì kìsì ẹ̀sẹ̀. ẹni tó yẹ pé kì í lè jẹun lóyún òru lágbo sahur kọ́ máa di ìmáàmù wa ìmáàmù Abu Hanifa rahimahullah ló wà náà ọ̀sẹ̀ gbọ́n ilé jẹun lóru àmọ́ ọlá ọ̀rọ̀ àlẹ́bí pé tasaharu fa inna fi suhuri baraka ẹ máa jí sáàrì torí sáàrì yóò àjí yóò àjí dẹ́bí ní ọyọ̀ kan ilẹ̀ mọ̀mílì tó owó ẹni bẹ́ẹ̀ fi pómi nǹkan náà ní ọmọ mi kọ́ máa sáàrì ẹ̀ nítorí ọlá tó wà ní ẹgbẹ́ àlẹ́bí tasaharu ẹ máa jí sáàrì fa inna fi suhuri baraka kó ka quran tó bá ti ná fílà kó wá sí dẹ́bìnì kan tó mi díẹ̀ kó mu láti musulmi náà sẹ́ ó di é nà. mo ní ìdájọ́ ìrìn sí tàràwí lónìí kan nílé. kò sábúrú ń bẹ̀ kéèyàn máa fi tàràwí lónìí kan nílé àmọ́ tó bá lọ máa dá sí ló fi dáa jùlọ nítorí wọ́n lè máa ké súrà tó gùn àbí wọ́n nìkan máa ń ké mi lóko sábúrú mẹ́tọ́ lè ká àwọn tó wà tó gùn ó di ẹyin tó wà níbi ké mi máa ṣe ó lè ké mi lé náà kò sí lédè bẹ́ẹ̀ ni kò sí lédè mímọ́ èyí tá a tó sófin lédè ọdún tá a kàrẹ́ ti fún ọlọ́mà èyí yẹ mistake nínú àforíjì ọlọ́mà sànù wà láyà tó àti kíyàmà subhanaka allahumma bi hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka náà.